الحمد لله الحمد لله الذي خلق خليله محمدا صلى الله عليه وسلم بتسميته عليه في الملائكه على عند ملائكته شرع وعبر عباده الكرام بالمشاركه في المهمه احمده سبحانه وتعالى واذكروا على منه وكرمه علي بعزته محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله المحبوب حجا ومنكسا صلى الله عليه وعلى آله وأصحابه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 من آية ثالثة الرسول ولعلم مسعود رضي الله عنه قال أتانا رسول الله صلى الله عليه وسلم ونحن في مسجد السعد بن عبادة رضي الله عنه فقال له بشير بن السعد أمرنا الله تعالى أن نصلي عليك يا رسول الله وكيف نصلي عليك وسكت رسول الله صلى الله عليه وسلم حتى تمنينا عليه أن يسأل ثم قال رسول الله صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما بارك على آل إبراهيم إنك حميد مجيد والسلام كما أعلنتم وهو مفلس وقد تأكد بالبيع من صلاة الصلاة الإسرائيلية عباد الله ومنهم المباركة بشار في آخر كما يكون نمجد ونشير إلى أخلاق رسول الله صلى الله عليه وسلم وفضائله ويذكر في كلام النبي صلى الله عليه وسلم في هذه الأشهر وعلى مراتب محبة سيد بني آدم ومنها الإكثار من الصلاة عليه صلاة مصالحه مشروعة مقبولة غير مرتفعة وإنما مضائم ومناقب وقضاء ذكر شيخ الإسلام ابن القيم ثلاثين وبدع واحدة في كتاب القيم جلال الأصنام من صلاة على خير الأمان منها الأولى امتثال امر الله تعالى بقوله تعالى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ثانيا ان يرجوا اجابه دعائه وان يقدموا وكان دعاء موقوفا بين السماء والارض قبلها وجاء في طبراني حديث علي قلت هذه محجوب حتى يصلي على محمد لا يعرف الله موقوفا والموقوف اصح عند علماء الحديث ثالثا وصول عشر صلوات من الله على المصلين والمركعين الرابع اننا سلام القران القلوب وسبب الكفايه الله يعطيه ما اهله الخامسه أنهم أن أسرعوا لقضاء الحاجات ومسلم مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس في يوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي وقال علي حسن والعوض بن عوف رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أول يوم الجمعة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروفة معي فقال يا رسول الله وكيف تعرض صلاة علي وقد يرمت قال يقول بعيد قال إن الله عز وجل حرم على الأرض اعتزال الأنبياء رواه أبو داود بإسناد صحيح والحديث في هذا الشأن كثيرة جدا عباد الله فإن الصلاة واجبة على كل فرد مسلم والصلوات والصلاة على النبي مواطن هي في تشاور الأخير في تشاور الأول والأخير كان رسول الله صلى الله عليه وسلم يفعل كما رواه أبو عوانة في صحيح ومن سمع رجلا يدعو في صلاته ولم يمجد الله تعالى ولم يصلي على النبي صلى الله عليه وسلم فقال عسى هذا ثم دعا فقال له رجلي إن قد فجعلكم فليبدا بتحليل ربي وليبدا بتعليم ربي جل وعلا ثم يصلي رواه احمد وابو داود وغيره عن إكرام من يوم الجمعة كما دخل عليها عن مسالمة ثم من مجالس وعلى ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم واجتمع قوم في مجلس فتضرعوا ولم يقوا الله ولا يصلوا ولا النبي صلى الله عليه وسلم الا كان مجلسهم سرا عليهم يوم القيامه واكثار الصلاه على رسول الله صلى الله عليه وسلم في اي وقت سلك من زياده الاجر الى الله وكفايه العلوم ومن نصره من الله تبارك وتعالى كذلك مع الأعمال وعند دخول المسجد والخروج منه كذلك الصلاة بعد الدعاء في آخر القنوت وإن استمعوا به رسول الله صلى الله عليه وسلم كما إبراهيم الرحيم يصلي عنده ولم يصلي عليه وقيل الإسلام هذا رضي الله عنه وأقول لك رجل يكفي له ولا يصلي علي رواه مسلم واحسنه وسيقين بسبب الدين كما قال الشاعر إلى ما شئت بك بين تسألي وكفر بالصلاة على محمد بارك الله لكم في القرآن العظيم ونفعنا الله وإياكم. أنت تقول ọba tí ní ojú tí wọn kò ní tí wọn kò ní ní ìlú tó bí agbára ọlọ́wọ́ bá iná ẹni ẹni tó bá wù iná ẹni ló wá dẹ́kù ọlọ́wọ́ bá gbogbo wọn lọ́wọ́ máa bẹ tí wọn kò ní ọlọ́wọ́ bá ìrìn àjò fẹ́ mú abẹ́wọ̀n kan ṣáàtì ọ̀gá ayẹ tí wọn kò ní náà ọlọ́wọ́ bá ti bá gbọ́ bẹ́ẹ̀ pẹ́ wa ti gbà ní ìjọ ọ̀nà àti ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ ọba tí ọkọ̀ fẹ́ wù yìí òun náà ni ọmọ tí pé ó dá ànábì rẹ̀ ààyò rẹ̀ wọ́n dá kàlẹ́ńdà pẹ̀lú mímọ́ ní àsàlátùkù torí pé ó ti àsàlátùkù ní àwùjọ àwọn ènìyàn àwọn ìdá tí wọ́n gbà jù ní àwọn ìdá tó wà ní òkè àwọn mọ̀láìkà rẹ̀ ìtọ́wọ́ fún wa tó wá ṣe ó ti tó ti gbogbo àwọn ẹ̀dá alákọ̀ọ́lé ó pa wá láti pé iṣẹ́ tó fi gbogbo wa òun náà ní ìjọ yìí. والفكرة في الأخلاق وفي الأنبياء محمد صلى الله عليه وسلم أن يروا بعدي وبذكر في المسجد فإن أتذكر لوي ألوم كل مجرى لوي نوع ولا يجيو تسوى ولو يجيو أن تيجي تيجي نوع الذي يجي الأنبياء محمد صلى الله عليه وسلم أوكي جدا وما جاء أنو أوكي جدا وما جاء كده وبدو عليه فتاة mo jẹ́ ìtọ́pẹ̀tọ́pẹ̀ nínú kí ọba mi tí ẹ bá rí ìjọ àdìpọ̀ èrò àti ọlọ́run ọ̀rọ̀ kan tó gbé ọba tí ò lówó fún ọba tí ò bẹ́lá ti yọ ọba tí ò bẹ́lá ti gbé ọba tó ti yọ ọ̀kẹ́lẹ̀ ní ìgboro ní òye rẹ̀ pátápátá òkú wa ní ìtọ́pẹ̀tọ́pẹ̀ ilé ẹjọ́ àjọ́jú wa àyẹ̀bí ọ̀pẹ̀rẹ̀ wa alẹ́dùn àwọn sẹ́mbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn àlùwọ̀ sẹ́lẹ̀ ẹ̀rú ti ọlọ́run òjijì ọlọ́run ẹni tọ́rọ̀ wá jáde lórí láì fi àyẹ̀wò ọmọ ìṣẹ̀lẹ̀ nígbà tó wà láyé àbọ̀ ọlọ́run bá pé lórí ẹ̀ nígbà tí ò sí láyé ọlọ́run bá àlejò ọlá ó ti fi àbọ̀ rẹ̀ ó ti kúrò ó lọ kọ́ àgbẹ̀ kó bí àdìgẹ̀ fún àlejò àmọ̀tánmá sọ̀rọ̀ wá fún àlejò fẹ́gẹ̀ àwọn ará yẹ àwọn mẹ́rin rẹ̀ ké ká gbogbo ìtẹ̀lé ìlànà òfìsí ọba àlá pẹ̀lú dáadáa lọ sí àjọ àdúgbò ẹ̀yọ́ sọ́lọ́ ọ̀dọ́ ìgbẹ́ ọmọdé wọn wà ní kọ́kọ́ àti ní gbangba ẹjẹ́ abẹ́rẹ́ ọmọ ọmọ tó tọ́ àti bó ṣe yẹ ẹjẹ́ ká máa rẹ́ bíbí ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan wá iṣẹ́ tí a bá ṣe tí ò sí ìrọ̀ náà bá mẹ́ ìṣe àtẹ̀lù èyí tí a ṣe pẹ̀lú ìrọ̀ náà bá ìwé ìṣó máa ṣe àtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́wọ́ àgbègbè ọ̀la kékeré ojú ayé títí oṣù kẹrin ọmọ àti ti ọjọ́ kẹrìndínlógún lónìí èyí tó túbọ̀ sí pé oṣù kẹrin oṣù yíyọ táwọn òbá fẹ́ bẹ̀rẹ̀ ilé ìlú tó kọ ìlọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó wá rí bẹ́ẹ̀ yóò wá yẹ kápọ̀ ìdìbò àtàlà àbùkù ẹ̀ lẹ́nu àwọn fẹ́mílẹ́ ọlọ́wọ́ ìdáhàndà àlejò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olúwa ti sọ nínú mọ́tò àzẹ́ olúwa ní ṣẹ́ṣẹ́ tó wọ́n ọ̀gá àti àwọn láìka òun ìtọ́jú rẹ̀ alẹ́ lẹ́yìn àwọn oúnjẹ àtàlà tó fún ọ̀lẹ́dẹ̀ wa kò fẹ́fẹ́ sọ̀rọ̀ bá wọn lè sílẹ̀. a sì gbé iṣẹ́ àtàlà fún ọ̀rọ̀ ọ̀gá àti ìjọba kọ̀ ẹ̀jẹ̀ máa pọ̀ ọ̀bẹ ti wọ́n bẹ̀. orí tí àwọn olùgbàgbọ́ òun pa ọlọ́wọ́ bá sọ fún ìjẹ́ àtàlà tó lọ. nígbà tó wọn bá dé yà á yọ ẹ̀mí ní àmọ́nù òkú wọn àti ìjọba ìjọba olúwa sọ wípé wọ́n jẹ́ ìtọ́jú àgbà ó ní ẹ̀yìn ìgbà tó lò ẹ máa rẹ sí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wa ẹ máa sàrọ̀ lọ́pọ̀lọpọ̀ wa láàárọ̀ kùtùkùtù láti alẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ máa ẹ máa ṣe àkọ́kọ́ lọ́wọ́ ọlọ́run wá ló ya rẹ̀ bí wọn lọ́rùn kú wà lẹ́yìn ìtọ́jú àlejò òun náà lọ́ba tí ń tẹ̀sán àkùkù òun ìyẹn láti wá lè sọ pé wọ́n sọ̀rọ̀ àkùkù lọ́lọ́run wa àlejò ọlọ́run ti fún àlejò àwọn nínú ọ̀sẹ̀ wà fún amú wa wọ́n ní kí ni àtọ̀ láti tó wọn bá ń ṣe fún àtẹ́bí òun náà nípa náà wò àáyí ní ìgbà ìgbà náà nìkan ẹ̀yìn ọmọ wọn wọn bá ti ń sọ ara nípa ìlẹ́nu àkọ́kọ́ bí wọ́n ṣe pẹ̀lú oríṣiríṣi àwọn ọ̀sẹ̀ tó jẹ́ ìròyìn ìròyìn ńlá ìròyìn ẹ̀yẹ láàrin àwọn ọ̀lẹ́gà èyí wá púpọ̀ àwọn ọ̀lẹ́gà ni wọ́n wá sàlọ́ àkókò ẹ̀jẹ̀ ẹ̀dá tó ń lóyìn tó bá ṣe kọ́ká gbọ́ à àti àwọn mọ̀lẹ́kà tí wọ́n dojú wọn lẹ́nu àwọn fẹ́mẹ́ sọ̀rọ̀ wọn àwọn àwọn ìgbẹ́lá. Ìyẹn sọ̀rọ̀ tó ẹni wí ní sọ̀rọ̀ àpò ọmọ ọba tí wọ́n lẹ́nu àwọn fẹ́mẹ́ ìwé ẹ̀rí ti wọ́n àkọ́kọ́ tó ń bọ̀ ṣáájú wọn tẹ̀lé àárín ìgbé ọlọ́run. Àánú ọlọ́run ọba tí wọ́n lò fún àlejò àwọn fẹ́mẹ́ sọ̀rọ̀ wọn àwọn ìgbẹ́lá ṣùgbọ́n bẹ́ẹ̀ kí àlẹ́ wọn ṣùgbọ́n tó ṣe ń ṣe gbọ́ ọjà pọ̀ ìṣura rẹ̀ nítorí pé kí ni ẹlẹ́dà àti ẹ̀dá wọ́n tó ọlọ́run bá ti jọra ìgbàkúrò ó ní ara ayélujára ẹbí ní àárọ̀ olúwa ní olùgbàkúrò ní pátápátá mo olùgbàkúrò gbogbo ẹni ẹ̀yà máa ti sọ̀rọ̀ àkùnfà lẹ́yìn. ẹ máa ṣe wọ̀sẹ̀límù ẹ̀sìnìmá ẹ sì máa ń kíkà láàmú ní ọ̀nà náà ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ pé ìyọlọ́gbà tí a bá wa àti máa ń lẹ́wọ̀ lọ sí ìlọ́wọ́ nínú fúnra rẹ̀ ká wọn wọn fi tuntun àti ìdí pé àwọn àwọn ọ̀fẹ́ àbí ọ̀fẹ́ lẹ̀ ní sí lọ́nà òkú papọ̀. ó ní àtìkọ̀ fún àdébà mọ̀tẹ́mọ́ ẹ̀rọ àwọn àlùfẹ́ torí pé inú akọ rẹ̀ ti wà lò. àwọn àgbọ̀n tó ọjọ́ wa àlù ó ní akáyọ̀ fún wa ìtọ́ ọmọ wa tó fẹ́ràn rẹ̀ ní wọ́n ti fi fẹ́ràn rẹ̀ ọ̀gá ẹ̀dá. nítorí àwa nílò tó lọ́dọ̀ bẹ́ẹ̀ ti fún wọn láti wọ̀ ọ́ náà ló fún ọ̀gá ẹ̀dá. ìgbàgbọ́ wọn wà nílò tó yìí bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run bá wá bá wa. ìgbàgbọ́ tẹ̀lé ṣe wàṣírí olùsílẹ̀ àti wọn àgbọ̀n ọ̀pọ̀ wọn láti ó ní ká máa sọ̀rọ̀ láti lọ. ọlọ́run sọ wá láti nígbà wọn kẹ́lẹ́ sọ pé ìyá ayélujára tẹ̀lé ìrìn àárẹ̀ rẹ̀ tó ń lu wàlẹ́ olúwa ní èyí olùdókòwò lọ́wọ́ ẹ máa sọ̀rọ̀ láti fún ẹ máa sọ̀rọ̀ láti fún. bẹ́ẹ̀ni wọ́n ẹni wọ́n kọ́ nígbà yẹn sọ̀rọ̀ kọ́ wà lọ́wọ́ àwọn àwọn àti ṣe olùkọ́ kẹ̀kẹ́ sọ̀rọ̀ fún un lọ́la àti ìwọ́n dákẹ́ lọ bá mi ọ̀sẹ̀ kẹlẹ́ ní ike bí ìgbà tí wò ní ti kẹkẹ ni. ó lé ní gbogbo ọ̀dà wà wà kálẹ̀ àti wá rò pé kí wọ́n wá sí ìrìn lọ́wọ́ àlẹ́bí ìlú. bẹ́ẹ̀ ni lákẹ́rẹ̀ lẹ́yìn ìgbà yìí kọ́ ọwọ́ àti wàá lò olùkúlù àlọ́ ọmọ tó lé ẹ̀dá mọ́tòmọ́dì وعلى آل محمد كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد إليه تتعبد إبراهيم إنه يصلى ìkówá tó wà sọláàtì nítorí wọn agbára nínú ọlọ nínú ìdúrà wọn wọn fi wọn sọ láti nàbí wọn kó àwọn àláàfin wọn ní síta níbi ìdí kò sí wa alẹ́sẹ̀ náà kò sí ara wọn àgbẹ̀lẹ̀ wọn ara ẹ̀ lọ́sọ̀ mẹ́lì tàbí wọn sọ lẹ́sẹ̀ alẹ́ ìbọ̀ọ̀yé wọn alẹ́ alẹ́ ìbọ̀ọ̀yé kí lẹ́sẹ̀ àti ìbọ̀ọ̀yé. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد فقنا اللهم صل على محمد وعلى آل إبراهيم كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد وعلى أزواجه نبي كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. أو الصيام صلى الله عليه وسلم هو موافق لما هو موافق àwọn tí yìí kọ́ òun náà ti àkùláàbù sí àlejò sàlàyé fún àjùmọ̀ yìí. Orí tí àwọn fi léèrè ni wọ́n fi dáwọ́ ilẹ̀. Àníwá ni ẹ̀sìn sàlàyé. Bàdáàmù tí ọlọ́run ti wọ̀ sẹ́yìn mú ẹ̀sìn lọ, ẹ máa ẹ máa fún mi. wa ẹ̀rí sàlámù ìgbò, kọjá ẹ̀sìn ọ̀lẹ̀. Báwo wọ́n ti mọ̀? ti ní àwọn máa ń sálẹ̀ ní. wá bá fún àwọn àti ara ń tọrọ kọ́ láti lọ sí wọn tẹ́lẹ̀ mú tẹ̀sí mọ́ ẹ máa tẹ̀sí láti ẹ máa tọrọ láti kò sí àwọn tí wọn nínú kẹsà òkú wa àríkà àgbàdo àtàlẹ́ àwọn àríkà àjùwà lẹ́bí àtàlẹ́ àwọn àríkà àjùwà lẹ́bí nínú àwọn ọ̀tá àríkà pàṣẹ yẹn ṣe ẹ tọrọ ìkẹ́ ẹ àwọn ọ̀gá wa tí wọ́n ń ṣe lẹ́yìn tó bá lọ́ọ́ báwo ni wọ́n ti máa tẹ̀lé àti ìyẹn ní alẹ́ ìsọ̀rọ̀ wọ́n wà lẹ́sẹ̀ náà wọ́n wá sọ̀rọ̀ ayé rẹ̀ pọ̀. ẹ̀rí ti ká sọ̀rọ̀ àti ìbọn ẹ̀mí yà yìí ọjọ́ ti ká bẹ̀ èyí tó lè gbé ọkọ̀ láti lè tún lọ àgbà ti fi kú ti sọ̀rọ̀ ayé rẹ̀. pẹ̀lú bí aṣọ wọn sọ̀rọ̀ ayé nígbà tí ti aṣọ àti wà lẹ́sọ̀ Muhammad sọ̀rọ̀ wọn wà ọlọ́run bá kó sí dára. bákẹ́rẹ́ a ti sàlàyé fún wa nípa kí ilé iṣẹ́ òdodo nípa kí ọlọ́run òbí kẹrẹ bàbá kẹmẹ́ ọlọ́wọ́ ọ̀gá ara ààrẹ ìwò sílẹ̀. báwo la ṣe rí iṣẹ́ yìí nípa kí ni nípa kí ni ó tẹ̀lé. bákẹ́rẹ́ a ti sàlàyé nípa ìjọba àtúntò ọlọ́wọ́ ọ̀gá ìṣẹ́lẹ̀ ìṣẹ́kẹ́rẹ́ ìṣẹ́kẹ́ apọ́jú àlẹ́ bàbá kẹmẹ́ ìṣẹ́kẹ́ tó ń ní atọ́ ya nígbà wọ́n sábà tó lẹ̀ sọ̀rọ̀ wọn àwọn ọ̀gá wọn náà láti lọ sí sẹ́ẹ̀ mú ife nínú àdúgbò àbàtúmọ̀ ti sọ̀rọ̀ wọn àwọn àlùkà ẹni tó yẹ kí ọlọ́pàá bá àdéjọ ọlá ohun tí wọ́n yàtọ̀ láàrin àwọn ẹ̀dá ni. lóòótọ́ ni pé ẹ̀dá kẹlẹ́ ìlàjọ jẹ́ ṣùgbọ́n àyè ìtọ́nà ọ̀bá fún un dípò ìmẹ́wàá ẹ̀dá ẹ̀jẹ̀ agbára bíi kí lè rẹ̀ ṣùgbọ́n àwọn ọba àbíkẹ́ sọ wá sí iṣẹ́ ẹ̀yọ́ ó sì sọ wá sí i. èyí wá jẹ́kẹ́lẹ́ ní ohun tí yàtọ̀ yàtọ̀ táwa lábẹ́. bákẹ́lẹ́ ni pé láàárín àwọn ẹ̀kọ́ ọba tó máa wá rẹ́ńdẹ́ sí ó tún wá ní sí àdébà màdánmẹ́ lọ́wọ́ wà ní òtẹ́là ó ní owó jẹ́ ọ̀gá láti ní ní bá àti torí pé ní inú ọ̀rọ̀ tó kúrẹ́ lé ó ti rẹ̀ yí ọlọ́wọ́ bá àlejò ọlá ó ti gbọ́ sí èèmọ̀ fún ẹni kẹ́ni nínú àwọn àlejò ọlọ́run fún láì jẹ́ sọ̀rọ̀ títí ìgbọ̀kọ̀wọlé bẹ́ẹ̀ náà ló ti ọ́ sí èèmọ̀ kí ẹni kẹ́ni nínú àwọn ìjọ tó wọ́n wà jẹ́mẹ̀ tó fi jẹ́ sí ìjọ òbílẹ̀ ọ̀wọ̀lé ilé yìí wa nípa bí alẹ́bẹ̀sọ̀rọ̀ wọn wà lóṣèlú nípa bọ́lọ̀ wọn òun náà ní kí ojú sábà máa fún òun gbọ́ yóò máa tó máa lọ́dún sọ̀rọ̀ máa fọwọ́ lọ́dún sílẹ̀. a rò pé àsàlátù tí a sọ yìí yóò ṣe sọ láti sọ ṣẹṣà àsàlátù tó bá làáfíà tó bá ìlànà ọ̀rọ̀ bá mu ó ṣe àtẹwọ́gbà yàtọ̀ sí àwọn àsàlátù àgbélẹ̀ rẹ̀. mo ní kí àsàlátù lọ́dọ̀ ọlọ́wọ́ bá ti di ọ̀la. Àbáwọ̀ ẹ̀sìn ọ̀pá ìlú ìjọ ìjọ ìjọ ìjọ inú fúlà rọ̀ wọ́n tún ìjà láwọn àbúrá tí ìsọ̀lá àjàrà fẹ́rẹ̀ làlẹ́. Wọ́n sọ tó lé ní ọkọ̀ nínú àwọn àǹfààní tí ń fi fún àtàlá àbùsí pọ̀ lọ́wọ́ àbọ̀tọ́lá sọ̀rọ̀ wọn fún wa lọ́wọ́. Nínú ẹ̀ òun lè pe títí àtàlá fún wa lẹ́nu sọ̀rọ̀ wọn wà lọ́wọ́ ètò ìgbà ní àwọn ìgbà ìsọ̀rọ̀ àlọ́ ìyẹn ti láti ọlọ́run. Gbogbo ẹni tí wọ́n ti àtàlá àbùsí pọ̀ lẹ́nu yóò máa sọ بشرع قال وقل يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما فقلت من دين الاستخلاف النبي صلى الله عليه وسلم عن طريق الله وبتسليما لك عليه nígbà tí ìyẹn bá ti kéde tó bá ti kàtà láti sáájú àjọ àrè tó tún wá kàtà láti lẹ́yìn ìgbà náà nínú àyè ìfẹ́ ètò wọn lọ́dún àwọn àyè àwọn ìfọ́nàmọ́lẹ́yà ẹ̀ẹ́dẹ̀wọ́n ti yí wọ́n ti àwọn àbáwọn ìdílé àyè ìfọ̀nàmọ́lẹ́yà ọ̀gbìn rẹ̀. ó ti bẹ̀rẹ̀ inú ọ̀rọ̀ ló ló tó fún wọn làwọn àbáyé pé apáwa á ní òun tó ń ṣe gbogbo ní ti àdúrà tí ẹ̀ máa ń ṣe pátápátá máa ti tí wù wọn ò jẹ́ kó kọjá lọ. gbogbo àdúrà tí yẹn ṣe wọ́n ṣe kàkà kó òun ní wọ́n lè kọjá káfíà ìkọlù ya ayé ẹ̀rọ kàmùtọ́jú títí tó ń bọ̀ sábà fún ọ̀lẹ́ sọ̀rọ̀ kẹ́mẹ́ sọ̀rọ̀ bá wà á wọ́n á lùkù wọn kó o bẹ́ẹ̀ tẹ̀sán náà wà á. àtú àyíṣẹ́ bá ń ṣe yóò wà lápò onígbò tí tó lè sílẹ̀. kò ní lọ sọ́mẹ̀ kò ní dá lọ́lẹ̀. títí bẹ́ẹ̀ di àgbàlá kù sí lárugẹ. bẹ́ẹ̀ di àgbàlá kù sí ọ̀lẹ́ bàbá àmọ́ ọlọ́lá ọ̀tàrà á lè wọ sẹ́jà. bákan náà òun lè pé nínú títí àǹfààní ti bẹ fún títí àgbàlá kù sí ọ̀lẹ́ bàbá àmọ́ òun wà kọ́lá dẹ́bí àlejò wà lọ́wọ́ lọ́wọ́ àjí àlejò wà kó ní balẹ̀ ọ̀rọ̀ ní wà lọ gárí ọ̀gá kò ní bọ̀rọ̀ òun wà ń rò pé àbí wọ́n ti tẹ̀lé àmẹ́lò níbi tó pẹ́lẹ́ ní kò ní balẹ̀ ìgbà tó yá àlejò wà gbórí àlejò wà ní ẹ̀ka lọ́wọ́ àti mọ́tò àti ẹ̀ òun wà ní àkọ́ṣẹ́ náà ní ìhà àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àlejò ó ní ìgbìlọ́wọ́ olúwo ọba àlejò ọláyé ẹni tó bá ti àtàrà àtúntò lọ tó ti dàbí àṣà rọ òun ni wọn sáré wà padà bọ. ìyọ́nà wọn fà á tí wọn fi kúrí balẹ̀ lẹ́yìn tó bí dúpẹ́fọ́rọ̀ ọba àlejò ọlá lórí ìbẹ̀rẹ̀. òun kúrí balẹ̀ láti dúpẹ́fọ́rọ̀ ọba àlejò ọlá títí ẹ̀ bá ti àtàrà àtúntò ọba àlejò ọlọ́ wọ́n ti ṣe ìdí ẹ̀kọ́ wọn sọ̀rọ̀ àwọn ti bá ẹ̀rẹ́ sọ̀rọ̀ wọn ọmọ ìfẹ́lá òun náà pé ẹgbẹ́ ń ti sọ́lá rí fún àwọn ìdí ẹ̀sẹ̀lẹ̀ àti ilé ọlọ́mọba àti ìrọ̀lẹ́ kó yẹ nínú àwọn àlùfẹ́ èyí tó wá fún ẹ̀lú lè ṣe ẹni tí ìbàlódé bá mú lórí tó ẹni lórí wọ́n ti kí àtàrà tó wọ́n kọ́ yóò máa fún ọ̀rẹ́ àwọn ọ̀sán sọ̀rọ̀ wọn bọ̀ torí tí wọ́n ọ̀rẹ́ nínú àwọn àǹfààní nítorí pé wọn àtàlà wà bọ́ àìsàn Muhammad òun lẹ́nu pé yóò máa fi àlùkà tẹ́yẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú hadith bí àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí ni tó bá lọ́jọ́ ìyáàmú àwọn lẹ́tọ̀ọ́ kí àtàlà àgbọ̀bá ti ló bá kọ́ ìgbọ̀rọ̀ ti kò lò ẹ̀wà lẹ́tọ̀ọ́ tó ti kí ni ọlọ́pọ̀ pọ̀ ọlọ́pọ̀ lọ́lájú bá a máa ń tẹ̀sán láti fún àti ìṣòro wa àti Islam òun ní ẹ̀jẹ̀ ìjọ ìlú wa àti ìṣòro lọ́wọ́ àti Islam nínú àti ìṣiṣẹ́ tí a ń gbà ó gbà wá. ó ń dáná sí ọlọ́pọ̀ lọ́lájú nínú àwọn ọjọ́ ayẹyẹ ọjọ́ ọdúnmọ̀ rẹ̀. Tó bá ti di ọdúnmọ̀ yẹn, bàbá mi ló àlẹ́ ìyá mi lẹ́sìn ọ̀lẹ́ àti ti ẹjẹ́ gbàgbàlá tó ń jẹ́ máa tó ní lórí ọkọ. Jọ̀ọ́dúnmọ̀ ló jẹ́ káwọn ẹ̀sìn àgbàlá fún àlẹ́ ìrọ̀ ọ̀bọ̀ àwọn àlejòlá. Lórí wa ní bá tó ti ọjọ́ ọdúnmọ̀ ó ti ẹjẹ́ tí àgbàlá fún ilé máa tẹ̀kùn ìdẹ́jọ́ ọkọ̀. Pẹ̀lú ìgbẹ́kọ̀ láàkàtọ̀ máa ó lọ́kọ̀ àyà. Lórí àgbàlá fún ilé bá ti bẹ́ẹ̀ bá ti ń jà láàfin yẹn yóò máa ti ọ̀dọ̀ mi wọ́n máa ti wá bá mi ọ ní àdúgbò ọgbà wà lọ́sọ̀rọ̀ ó ní ẹni tí èyí ò ní sọ́dá kò fi ṣe sọ́dá máa ní kẹyà ọ̀sùn ọ̀wọ́ ó dàbí kọ́lọ́wọ́ wà lẹ́sẹ̀ ọlọ́sẹ̀ ẹ̀mí padà sí mi lára tí ti ta àtàkùn ẹ̀yẹ rẹ̀ bí ẹ bá ti ṣe o bí ẹ bá ti ṣe é máa ṣe àpadà fún fún náà máa dáadáa padà ọba tó lè sọ̀rọ̀ wọ́n ọ̀rọ̀ sọ́dá tó wà lọ́sọ̀rọ̀ nígbà tó jẹ́ pé ẹran yóò ti dé ló ti jẹrà ó ti jẹ àrùn lálẹ́ báwo wá lọ́dọ̀ tó ń fi ẹjọ́ rẹ̀ tó fi lọ́wọ́ ẹjọ́ rẹ̀ tó wá ń bá àbíbi sọ̀rọ̀ wọn wọn lọ sílẹ̀ ó wá sáwọn olóògbé dájú dájú ọ̀rọ̀ wọn bá ó ti fún wa ti ìwọ̀n fún ilẹ̀ ó wọ́n ti jẹ gbogbo títí ẹ̀ àwọn àgbẹ̀bí ọ̀rọ̀ pátápátá ìwọ̀n ní kú láti jẹ wọn wọn gbogbo tó jẹ́ àlẹ́ bí ìdè òní jẹra ara wọn ṣe ìwọlé fún ilẹ̀ gbogbo ẹni àpọ̀ sí àlẹ́ bí ọba kò sí inú ẹni ilé òní ṣe ilé ní bá èdè jẹ ìkẹrọ ọ̀nà láti fi ṣe àkọlé ọjà tó tó àwọn ìyàwó àbáńgbá ní tí ó lè jẹ́ ìfìwọ́ ọlọ́wọ́ bá ń gbà ní ìdílé lóko wá sí ìwọ̀ ní ọwọ́ àjẹ látara àbíkí ni bóyá bẹ́ẹ̀ ni ẹ ti di yóò kó ti di apá ṣùgbọ́n ní kúkú òun náà ní pé ìgbà wọn bá ṣe léèwọ̀ yẹn jẹ́ òun àwọn àgbẹ̀kẹ̀ pé kí iye ọmọ rẹ̀ kéde kò gbọdọ̀ jẹ ẹ̀yìn ara wọn ẹ̀rí kéré sílẹ̀ a ní ọ̀rọ̀ ọba wọn fún àlejò àmàkàmà ní sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ ẹ̀sì kẹ́lu ọmọ jíta láàyè àtòkù oníkú wọn ti léèwọ̀ ẹ̀sìn láàyè bẹ́ẹ̀ ni ọmọ mi lè ààrẹ àgbọ̀bà kan wọ́n ti gbìyànjú. Ó ṣe pé nínú yàrá tí wọ́n gbà tí wọ́n ń gbé nù wọ́n ti gbẹ láti yàrá yìí, wọ́n ń gbẹ lọ sí wọ́n ti Wọ́n á ní ẹni tó wà ní ọmọ ní àsìkò yìí, ó wá lára ó ní àwọn ẹni bẹ̀rẹ̀. Bí àwọn ẹni yìí ń láti wọ́n wà nígbà ó Wọ́n ti ní lọ ìgbà wọn àlú ó wù wọ́n sí òun ní àwọn méjì yẹn lẹ́yìn. ó wá ní tí ò tẹ́lẹ̀ ẹ̀kẹ́ mọ́ wọ́n tí ò tẹ́lẹ̀ ẹ̀kẹ́ mọ́ kò tẹ́lẹ̀ ẹ̀kẹ́ mọ́ rárá wọ́n wá ní àwọn dúdú fún àwọn méjì ní wọ́n ti tọrọ ní. àwọn ilé ẹgbẹ́ báyìí ní ìlú ìyá wa. ìgbà wá báyìí kan ọwọ́ ní kí wọ́n mú ọgbọ́n tẹ̀lé ọgbọ́n tẹ̀lé wọn lọ mú ilé wọn wọ́n gbé. wọ́n ní pé nílé wọn yẹn wọ́n tẹ́tí kí wọ́n tẹ́tí wọ́n ti tẹ́lẹ̀. wọ́n ń gbé ilẹ̀ yẹn lọ pẹ̀lú bájẹ́tì tí àwọn fẹ́ẹ́ tún fún àti ọ̀rọ̀ wọn bọ̀ wà lọ. báyìí kan ọ̀rọ̀ ọ̀bà ti lọ́wọ́ àti ọ̀rọ̀ yóò sára jù èyí ó yẹ kí wọ́n tún wá múra sí ìdí jẹ́ ààbò lórí láti wá lè kí ni láti jẹ òun lọ́wọ́ àgbègbè nípa lórí ilé rẹ̀. Adé ń pé àwọn èèyàn ò dín ní wọ́n tún lépa rẹ̀ láàyè wọ́n tún lépa pé láwọn ohun òkú lè kú. Kò sí nígbà lórí ikú tí wọ́n ní pé ẹ̀rọ fẹ́ wọ́n ìgbà àrùn ìṣẹ̀dá lọ fún ìgbọ́kàn fún òun àti Ẹ sì ní kí ó mọ àwọn àdéhùn tó ti gbọ́ kalẹ̀ tẹ́ bá lè pa padà ìjẹ́. Òun kọ́ ilé ẹni omi ló ń kú sí ìjẹ́ wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ìtẹ́kẹ́sì bí wọ́n mú ní ẹgbẹ́ ilé ṣáì láti bá nǹkan yẹn jẹ́ ẹ̀rí ogun ní lẹ́gbàámù fún òun rẹ̀ ẹ wo àwọn nǹkan yẹn ó ti gbìyànjú rẹ̀ ṣùgbọ́n wọ́n máa kẹrin wọ́n máa kẹrin lọ kó lọ òun rẹ̀ wọ̀ sí i wọ́n ti dèmi fún òkèèrè pátá kò tí ì kò tí ì dèmi wọn ló gbogbo ẹ̀ láyé kọ́ àdúgbò Muhammad sọ̀rọ̀ bá wọn wàlú bẹ́ẹ̀ ìgbà yẹn tí ó dọ̀ fún wa ní àfihàn náà ó dà bá ń ṣe ọ̀rọ̀ máa wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú orí ayé àwọn ọmọ òbí nínú ìlú ìjọra. Àtàlákì àwọn náà ní àwọn àyọ̀ ìdí ìpẹ́ pé àwọn àtàlá pọ̀ ẹ̀fọ́ àtàmẹ́ sọ̀rọ̀ wọn àlọ́ ìgbà tó pọ̀. Nígbà yìí pé àtàlákì ó tí ọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹni jẹ́ òṣèlú ló pátá. Èyí táwọn oṣù ọ̀pọ̀lọpọ̀ ìjọ alásàlá àtù gbogbo òṣèlú ẹ̀ wọ́n dé ìjọ alásàlá àtù. Ìjọ́ sàlátì òní àkàràwọ̀ tó tọ́jú àkàràwọ̀ bá lè kọ́ wa. Ọlọ́run wà lè sọ. Bí wọ́n jẹ́ pé ìbáàdà lè ti gbọ́ tètè ní ìpìlẹ̀ nínú rẹ̀ ní ká ṣe é fẹ́ tó ní ìdí ní á ṣe. Orí àlásùn gbèsè lára àlábò. Ìpìlẹ̀ nínú tí bá ń tẹ̀ ìjọsìn ní pé èèwọ̀ ni pé ìhòòhùn kẹ̀kẹ́ wa àti jẹ́ pé tó ń gbé kalẹ̀ gbèsè kalẹ̀. Wọ́n á Ìtọ́ ṣe tó àlábọ̀ ní ayé ìgbà níbẹ̀ ní pé ẹ̀yìn ṣe tọ́ọ̀lù títí tí wọ́n fi ní ẹ̀yìn tí ẹ má ṣe tí ní òun abẹ́rẹ́ ṣe bá ìṣe ráìsì tí ráìsì wọn ló jẹ́ láti ẹbí ká fi ìṣẹ̀lẹ̀ lẹ́yìn pọ́kẹ̀ tọ̀. Báwo ṣe rí pé má jẹ orúkọ wa ní ìlú. Ìtọ́ ṣe máa láàbọ̀ ní ẹ̀sùn àgbọ̀dọ̀ dáwọ́ lè jẹ̀fẹ̀ àfi káwọ́ àyè lọ. fún ọkọ̀ ọ̀làjẹ̀ká ṣe é tí wọ́n kọ́ wá láti ẹ̀ka ṣe tí wọ́n kọ́ wá láti ẹ̀ka ṣe ìtòkí àwọn ilẹ̀. bẹ́ẹ̀ wọ́n ní àwọn àyè tí a fẹ́ fẹ́ wá bọ̀ ní sọ̀rọ̀ wá wọ̀ nígbà nígbà tí a bá ti rò síbi àtẹ̀sáwò. àtẹ̀sáwò níbi ìṣe àtàkì láti lè gbà àtìṣe àtàlápù níbi ìbọn àtàyè alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀kẹ̀ níbi ètò. bọ́lá ló ń bọ́ yàn ọ̀rẹ́ rẹ̀ dé níbi ìrún nígbà ìlọ́wọ́ sí àfihàn wà nínú ìwọ ìwọ rọ̀ lálàáfíà ìwọ rọ̀ lálàáfíà pé ara tí yóò fi nu àwùjọ tó bá ń gbé ọ̀. Ǹjẹ́ kẹ̀kẹ́ àwùjọ wá nìyí? Nǹkan ń kiri àgbàlá fún rẹ̀ sáà lè fi nǹkan ní. Sáà fún àgbàlá fún rẹ̀ yàtọ̀ sí ìdí àlejò fún àwọn ọ̀ṣáda. Àwọn olùkọ́ni wa pé níbi ìró àdúgbò

nígbà míì sí èdè bíi irun bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ aláwọ̀sọ wo fẹ́ wà láàmú ahmed ṣùgbọ́n níbi irun ìta bùkátà mi yóò sọ̀rọ̀ àti ìwọ̀ sọ̀rọ̀ àti ìwọ̀ ìníyà nìkan tí ìjọba ọmọ kan ti tu òun lè kọ́ lọ́wọ́ àlọ́. bákan náà nínú àwọn àyẹ̀mí èyí tí a ti máa ń tẹ̀ sọ̀rọ̀ àti òun lè pé nígbà tí a bá ń jẹ́ nínú ṣẹ́gẹ́ mi ẹ̀sán lẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ ó lọ arákùnrin kan ẹni pé ó ń sàgbà àdúgbò rẹ̀ arákùnrin wá rè kò ní ẹ̀sìn tí ó kò ní ọlọ́run bá bẹ́ẹ̀ ni òṣèlú akọ́ni lẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ nílùú wa ni a ti bẹ̀rẹ̀ àádọ́ ilé ìgbà kẹjú tó bá fẹ́ kírun tó bá fẹ́ sọ̀tọ̀ láti àti omi ẹ̀gẹ́ sàgbà tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ yìí ọlọ́run rà rẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ ìṣọ̀rọ̀ àtúntà lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ ìlú ìlànà ti sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìtura kọ́ wá ní ìtọ́lẹ̀ ìlú tẹ́lẹ̀ jáde. Bákan náà, nínú àwọn tí akúnrẹ́ jàdá láti òun lè fi jẹ lọ́wọ́ àti ìṣòro bẹ̀rẹ̀. Káàtó túká ní ìṣòro yẹn. Káàtó túká ní ìṣòro yẹn. Káàtì àtàlà àkùkọ rẹ̀ gbọ̀n kẹ́mẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àti ìṣòro. Fún ìṣòro jáde, bàbá bá kúrò náà fẹ́ wà. Àyè ni àwọn ọ̀ṣọ́ ọ̀ṣọ́ òní ṣòkò láàyè fẹ́. Tùkùrù wá túká ní ìṣòro yẹn tí òun rẹ̀ ti ọlọ́wọ́ láti ìṣòro yẹn fi tí wò tó wá sí àgbàlá lọ́wọ́ àmẹ́bí tí ìgbà káàlù àti tó tí ò kọ́ pẹ̀lú náà lọ́wọ́ sí àwọn. ìjókòó tí wọ́n tún fún yẹn yóò máa jẹ́ àdáwọ̀ fún ọba ìlú àti àwọn. àwọn yẹn tó jọ ní ìjókòó rẹ̀ wọ́n ti túká ní ìjókòó yẹn kò jẹ́ni tó láwọ pé ẹja rẹ̀ sí ọmọ bẹ́ẹ̀ ni ìgbàlá àkọ́lẹ̀ wà lọ́wọ́ àwọn ọmọ ìgbà láti mọ ẹgbẹ́ sọ̀rọ̀ àti wọ́n pọ̀ wọ́n àlẹ́ sọ̀rọ̀ wọ́n ọ̀gá àdéhùn fún àdéhùn orí àti fún àkàdàmọ̀ ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ wa nígbà tí a bá gbọ́dọ̀ òyìnbó ń pè wọn bá wọn bẹ́ẹ̀ afẹ́nà bọ́ ní ìgbọ́n wà ní wọn bá tó wá pè wọn bẹ́ẹ̀ káàkiri àtàwọn àkùnrin náà lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n àlẹ́ sọ̀rọ̀ wọ́n àlẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n àlẹ́ àwọn àlejò náà. Adé àwọn àlè èyí tí òun ẹ̀ ṣe nígbà tẹ̀sí ní òun tó bá parí ìrìn rẹ̀. Bákan náà, nínú àwọn ìṣe àti wọn ṣàkàrà fún ọ̀rẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́ náà nígbà tí a bá lè wọ́n mọ́tàláṣí. Gẹ́gẹ́ bí àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́ náà ló fi kọ́ wa. Tí a bá lọ́wọ́ mọ́tàláṣí, láti ẹ̀dọ̀ fún wọlé, láti ọlọ́run fẹ́lẹ́ ní àbẹ̀tẹ̀ mọ́lì, ọlọ́run káàkiri, àbúwá ọ̀rọ̀ lọ́sẹ̀. Àbùsọ̀ àbùwá lórí ìkóró fún àtìkẹ́kọ̀ọ́ ìlọ́rí. Lẹ́yìn náà ìyá wa sọ̀rọ̀ ọlọ́run káàkiri, àbúwá ọ̀rọ̀ lọ́sẹ̀. Ọlọ́run bá sílẹ̀ kò àádọ́ ìkóró nínú ẹ̀kọ́ ni pé ká ti ẹ̀jẹ̀ fún ọmọ náà sí tọ́ba fẹ́ jáde ká ti ẹ̀jẹ̀ jáde. bákan ní tọ́ba ti kiri nǹkan ti àtàlà fún àlẹ́gbọ̀n mọ̀kánmọ́ sọ̀rọ̀ náà fún ọmọ ìṣẹ̀lẹ̀ bákan ní tọ́ba fẹ́ jáde fún ọmọ náà sí ká ti àtàlà fún àlẹ́gbọ̀n mọ̀kánmọ́ ọlọ́run fún àlẹ́ àmàkàmáyì ọlọ́run ní àtàlùkà ní ìfọ̀nìkà àwọn ènìyàn tí ọlọ́run ń sọ ọlá rẹ̀ ìdọ̀gbọ̀gbọ̀ àbí àlọ́run àtẹ́mọ́lé ní ẹ̀sẹ̀ tọ́ọ̀nù ọlọ́run náà ní kúrò ọ̀sẹ̀ tọ́ọ̀nù nínú àwọn ẹ̀sẹ̀ bí a tún máa ń ṣe àtàlà àtúwà lẹ́yìn ìṣòro lọ́wọ́ rẹ̀ sílá nígbà tí a máa ń kúrò tó kula. bí a máa ń kúrò tó kula ẹ̀rí pé kábàlà mẹ́rin ló kọjú gbàjà kábàlà náà kọ́ àwọn àtúwà lẹ́yìn ìbẹ̀rẹ̀ náà ìntàkì ni sọ̀rọ̀ àti ìgbọ̀ràn ìjà àtàlà àti ìgbọ̀ràn yìí àlàmà ti aláwọ̀ tó yà lálẹ́ àlọ́dì wàhálà ni màkàmọ́dì kàmá fi ẹ̀ àtàlápù yẹn inú ayọ̀ tá a ti wọ́n àtàlápù wà lẹ́nu rẹ̀ ẹgbà ilá wa ti máa wọ̀ wáyà tó wa àwọn ọmọ kẹta ti náà wọ̀ sí wọn ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ ní parí. bàbá ìṣe ń bẹ̀rẹ̀ àkàbàlẹ̀ ẹ̀kẹrin bàbá ti sábà ẹ̀rẹ́ ẹ̀kẹrin yìí kọ́ àwọn ìfọ̀lá ti tó díẹ̀ àtàlá náà wọ́n tún wà fún àwọn àdúrà tó ti tó wà àbùsùn ìṣáájú àwọn àti ìṣàlá wọn ní ìgbà yẹn. ó ti bá lẹ́kọ̀ọ́ lọ ní ìwé nínú àwọn àìsá àti máa ń fi àtàlá sí òun lẹ́yìn ìgbà tí a máa ń tó òkú òkú lára bákan náà òun ṣe nígbà tí aláwọ ti kùnú nígbà tí aláwọ ti kùnú ti kùnú ti wà ṣe aláwọ ti rẹ fún àlẹ wà á fi ẹnu àmọ́ ẹ pátá lẹ́nu ọ̀rọ̀ ẹ nípa ní rẹ káwá ní aláàbò ayọ̀ àdúgbò ẹ̀wọ̀n tí wà yọ. bákan náà ìgbà tí àti aláwọ tó dápọ̀ wà á wà ní ìwọ̀n rẹ̀ káwọn ti aláàbò tó àlẹ́ àwọn ẹ̀dá rẹ̀ ni wọ́n dápọ̀ lọ́wọ́ rẹ̀ yóò kíni ẹ̀kọ́ wá ní olókùnrin olókùnrin á ẹni jẹ́ máa ṣe fẹ̀rẹ̀ o ọ̀tẹ̀ ká àbùkù yẹn jẹ́ lọ́wọ́ ló ń sọ̀rọ̀ àbíkìyẹ ni wọ́n dá ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ tí ọ̀wá ní ìjà àbùkù ìjà ìbẹ̀rẹ̀ tí wọ́n yẹ òun ó ti ẹni ẹgbẹ̀rẹ̀ ó ti ẹni ìgbẹ̀rẹ̀ bákan náà pé nígbàkigbà tí a bá ń kó wà lẹ́bi àkàmà àbíkìyẹ o kàmà àbíkìyẹ ọlọ́run àti ìrọ̀sẹ́dà kàmà àbíkìyẹ àtàkàtì ń pọ̀ nǹkan àkọ́rẹ́sẹ̀ ń pé nínú àwọn òbí lágbáwá àwọn oníkan kó wá ọ̀pọ̀t àwọn mọ̀kànkan mẹ́kàn sáyàrì àwọn àbá àti ìwà pé èsì ẹ̀kọ́ pẹ̀lú àlejò ìwà máa wà ní. Bàbá ti ń kọ́ láti tọ̀rọ̀ máa wà ní ọ̀sán àwọn òsì rẹ̀. Ẹ̀rí bá wo ní ìgò àwọn ìkan tí yé ti ní. Wọ́n láwọn ọmọ ìgbésẹ̀ ti fi ti ọ̀rọ̀ kára òkè ara títí ọ̀rọ̀ tí èso rẹ̀. Bí bàbá wo yẹ àtàkàtà táwọn òṣèlú ká tí ní ìgò tí wọ́n bá ní òṣèlú náà ó wá ṣe rẹ́sì rẹ́sì rẹ́sì bíbẹ́ ni wọ́n máa ń bọ̀ tó wọ́n pàṣẹ àwọn tí ń kí wọn àwọn tí ń kí wọn sùn ní rẹ́sì rẹ́sì mo fẹ́ wọ́n bàbá àbúrò yẹn ẹ̀ bàbá àbúrò kò sùn ní o ó ní sùn ní nílànà ó nílànà àwọn ẹ̀rọ rẹ̀ bàbá àbùdí àdàlà sí ẹ̀rọ rip ọ̀làwọ̀lá fún rip kí lè tún wọ́n bẹ̀. bí àdúrà wà fún ọlọ́run kò ní sùn ọlọ́run wà wá tẹ́ wọ́n kọ́ láwọn àpò àmọ́ ní wọ́n bá wọn ìgbàlẹ́ Ebi àtàlà kò lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ wọn àwọn àjọ. Ẹ ti ṣe àti ẹgbẹ́ ilé, àdébíkẹ́ ti àjẹ́gbà àrùgbé, tó bá ti ta ájú rẹ̀ wáyé ta àbàrà àbùrù fẹ́ náà wà. Ṣé wọ́n lè lẹ́ka lóhùn? Títí náà bá bá aṣọ àdúgbò rẹ̀ ọkùn pé àbàrà àbùrù kẹ́ ilé ìfowópamọ́ tó wà ní àgbà. Ìwà àdébíkẹ́ ti àjẹ́gbà rẹ̀ pé òun ló lórí fún ọmọdé máa ti lẹ̀. Nígbà tí ìyẹn ń bá ẹgbẹ́ tí wọ́n lọ sílẹ̀, ìmọ̀ àlọ́ ìdábẹ́ta, ìmọ̀ àlọ́ púpọ̀ sí òun náà láyé lórí ọ̀fẹ́ wa nígbà tá a bá ní jẹ́rìn ká máa ṣe àbá láti máa lọ ọ̀sánlẹ̀ tó ọ̀nà ọ̀gbọ̀n mi. Òkú ní wa lówó, òní ní wa lówó, kó rẹ̀ jẹ́ ní kó rẹ̀ jẹ́ ra rẹ̀. Títí ẹ̀ nìkan tó bá rí yóò tàbí ká padà wá sáyé lọ́wọ́ àti kí. Ẹni lọ́pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ ìjẹ́ káàkiri ayé lónìí. Táwọn òṣèlú àtọ́lẹ́ lọ́pọ̀lọpọ̀ wà àtọ́lọ́pọ̀lọpọ̀ lónìí. Nítorí wọ́n lu tó bá rí kí ká padà wá sáyé lónìí. Ọlọ́mọdé káwọn ọmọ torí tí gbogbo táwọn ọmọ rẹ̀ fẹ́ ṣe fẹ́ wí ayé tó ń bá àwọn àyè ayé ẹni ìdí ọ̀parẹ́ àwọn kan ta ẹnì kan wọn yóò fọwọ́ ṣe fẹ́ tó parẹ́ nítorí wọn parẹ́ tí wọn bá ṣe yóò tètè ní ẹ̀lú òkú wọn lò fọ ní ara rẹ̀ bá ọlọ́run wọn lọ́wọ́ rẹ̀ ayé àwọn yìí wọn lè fọ́ àyè wọn wọn lè الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه وسلم عباد الله فإن الصلاة على النبي الكريم وخرجته بالشريعة الإسلامية لا تبدأ بأي سيرة كان في كان في الصلاة النبوية بالفتح وفي صلاة إبراهيم كفاية ولا تكتر بما أحدث في هذه الأيام تحت تسمية الصلاة وحمل الخير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة الدنيا وكل في ضلالة وكل ضلالة في النار الله عليه وسلم أقول جاءت بفعل موضوع لما محمد صلى الله عليه وسلم قال الله عز وجل جاءت في الكون أو أنا أو أنا إن تقول بالليل أن النبي صلى الله عليه وسلم قالوا كما بقولوا وأنا قالوا ما جاء لا أقول صلى الله عليه وسلم إلى أن أحسن ترى يسوع أي جاء النبي صلى الله عليه وسلم أن صلى الله عليه وسلم قالوا ولا قالوا قالوا ولا يمكن وقالوا فتح فتح káwá ara níbẹ̀rẹ̀ nínú àlèfà níbẹ̀rẹ̀ ìwọ́n lè dá ara wò pọ̀ sáàmù àtúkọ̀ lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ náà. mo ní kí nínú àtàrò àwọn àtàrò tá a máa ń ṣe tó tóbi lọ́dún ọlọ́run ilé ẹ̀ lẹ́ka máa ṣàwọn àtúmọ̀ lẹ́nu wa. ẹ bá ẹni láyà dáre dáre ká ọdún bá ti ń dìbò wa. má jẹ ká wọn lọ fún ẹgbẹ́ rẹ̀ sí ọlọ́run. má jẹ ká wọn lọ fún ẹgbẹ́ rẹ̀ sí ọlọ́run. yẹ ojókòó wọlé fẹ́lẹ́lẹ́ àtàlà tó mọ lẹ́yìn rẹ̀. Dìkúlẹ̀ àwọn ẹ̀ lókun àtọ́ bá ti mọ̀ láyé kó bá ti àtàlà tó mọ̀ lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ lọ́wọ́ àwọn akókòsí àtàlà tó mọ̀ lọ́wọ́ yìí. Èyí yóò náà wá fún àwọn àtàlù láti jọ̀ ní àtàmú ayẹ òwúrẹ̀ lọ́sí òwúrẹ̀ ló wa ẹ já fúnra lẹ́kọ̀ọ́ ìjà bàbá bàbá bí ẹ̀sẹ̀ láti sọ̀rọ̀ pé ẹ̀sẹ̀ tán pé nígbà tí ọ̀gá lè sọ̀rọ̀ fún ní àgbẹ̀rẹ̀ tán وكما منادى كما منادى لو كنت في عقيده ṣùgbọ́n àgbàlagbò lọ́kọ̀lágbò ẹ̀ máa tẹ̀. Nínú ìṣòro wà lẹ́yìn kí ẹni tó ń gbé balẹ̀ gbọ̀ngbọ̀n, wọ́n ti forí pọ́blẹ́mù. Torí pé wọ́n gbé ọlá fún lórí Kùránì. Wọ́n gbé ọlá fún lórí Kùránì. Nígbà tí ìwádìí tí ìwádìí tó bá fi bọ̀ ní ọlọ́lá nígbà ìgbà six thousand ju àkùránì alákọ̀ọ́lẹ̀ lọ. Ìmúlẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá ní pé àyẹ̀sọ̀rọ̀ mọ́ wọn lọ́sùn náà wọ́n fi ilé ìwé káwọ́ láti máa sọ̀rọ̀ láti jọ kó ti kó àwọn ọ̀hábà lóde máa gbé kó ti wá fún wọn yẹn kó wa oníṣẹ́ká ti máa dáwọ́ láàbò lọ ìjẹ́kẹ́ lọ. torí pé tí ẹni tọ́lọ̀ wọn ti wá fún wa yẹn gẹ́gẹ́ ní láyé wọ́n á ní pé tọ́lọ̀ wọn fi ìdọ̀lá kù kìí jílẹ̀ èyí pé tọ́lọ̀ wọn fi ìdọ̀lá

orí pé kíni ẹlòmíì lè pé ẹjọ́ ọ̀rọ̀ wa ń bọ̀ nǹkan ọpọlọ tó fi ń kẹ́kọ̀ọ́ tó fi ọ̀kẹ́ kẹ́lẹ́ wọ̀ ẹni bá ń gbọ́ tó fi lọ kọ́ àwọn alẹ́ kọ́ bí ìdíje lọ ánú alẹ́ bí wọ́n wá kọ́ ẹni tó kọ́lọ́ lọ́wọ́ kù kẹ̀kẹ́ mọ́ ó dàgbẹ́ tí ọ̀rọ̀ kù kẹ̀kẹ́ láti kàló ní òun òṣèré àkúnlá láti ọpọlọ rẹ̀ yóò kú kẹ̀kẹ́

Àwùjọ tó ṣàkó bá ẹ̀sìn ìsìláàmù nílẹ̀ ìgbéra ju àwọn ọ̀gá lọ. Wọ́n àgbẹ̀ tó bá gbọ́ yé ìgbé yẹn ó sàn ó sàn kò kẹ̀kẹ́ yẹ. Nígbà tó wọ́n ti láti wọ́n kẹ̀kẹ́ sí nínú ìdílé lọ́sẹ̀ àdẹ́gbọ̀n tó yá ara ní orílẹ̀-èdè yìí. Wọ́n àgbẹ̀bí àwọn oṣù òde fún okùn ìkárẹ́kọ̀ọ́ ní ọkọ̀ níṣẹ́ wọn. Wọ́n fi wọ́n bẹ́ẹ̀ lẹ́yìn oríṣiríṣi àwọn ọ̀gá ní ìgbésẹ̀ wọ́n máa jàgbó lórí fún wọn láti fara wọn lórí ẹ̀ bàbá. ṣùgbọ́n lọ́dọ̀ tó bá ń bí ẹ̀sìn lè lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. ìgbà yẹn ṣe àwọn. oníṣẹ́ àwọn tẹ́ àwọn òkú ni wọ́n fẹ́ gbé báyìí ẹ̀sìn kò ní lò ní rárá. wọ́n máa kúkú ní pẹ́ bára yẹn wọ́n máa fi túbọ̀ níṣẹ́ ẹ̀sìn ìlọ́fẹ́ wọ́pọ̀ rẹ̀. àpòjíṣẹ́ ni ọ̀gbẹ́ àtọ̀rọ̀ ni ọ̀jíṣẹ́ ni ọ̀jíṣẹ́ ni kí tẹ́tẹ̀ wọ́n mi ìbàjẹ́ fẹ́yẹ́yẹ́ gẹ́gẹ́ ọ̀rọ̀ àti pé àwọn èèyàn kò níjẹ̀ wò ní gbogbo wọn lórí òkòtò yẹn. àti pé láyé tó ní wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ yàrá wọn kó àwọn ọlọ́yà bá wọn kó nípa wọn lọ́wọ́ wọn ta sí lórí òkòtò yẹn ti bá òkè àwọn òkòtò ọ̀hún wọn yàrá tí ẹ bá ti bẹ́ẹ̀ ni àwọn kúrò ní ẹ̀sẹ̀ ọlọ́run lọ bí adúlákẹ́ máa ń kópa rẹ̀ lẹ́yìn òun lágbára bákan ní pé àtàlásù kan ẹgbẹ́ òye wá sí kalẹ̀ ní akérèdè tẹ̀lé ní sákòlè àwọn àtòlí ẹlòmí ìdájẹ́ ilé ìdìbò láti lágbàdé ní ìtọ́ èyí àtàlásù tẹ̀lé lọ ní ẹ̀yà lọ sùn àti nítorí àyè wa lórí ẹ̀sìn bẹ́lẹ̀ èyí máa ń tẹ̀lé lóbi pé iná òun pàṣẹ ọ̀pọ̀lọpọ̀ òbí dé iná ọ̀pọ̀ ni wọ́n wá gbọ́ ẹ̀rọ òye báyìí fún ìwà lórí lórí lágbàdé tó dúró fún òbí kí tó wọ́n pàṣẹ kéré ìmúdúgbò yìí kì í tó wọ́n jẹ́ ṣe kéré ọ̀pọ̀ lórí ẹ̀ òun ni wọ́n ta gbogbo lórí àtàwọn àdálẹ́ kí tó wọ́n jẹ́ pàṣẹ kéré kéré ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá tó ẹ̀rọ ẹ̀rọ kojú wáyé wáyé mo lè lọ àná bàbá tó yìí báwo ni bàbá bàbá tó gbogbo rẹ̀ àbàbá tó ẹ̀rọ ní kọ́ dúró déédéé lórí ìṣẹ̀lẹ̀ tó kẹ́sì fún wa kó ti sàlàyé ẹ̀kọ́ wa. ó ti ń ta bá ti nípa àwọn láàrin láàrin ara lórí rẹ̀. ìdí ẹ̀ bá ti lómi àgbẹ̀lẹ̀ ìfẹ́ lórí rẹ̀ lára lórí rẹ̀. ọlọ́run àti ìjọba tó wà lórí rẹ̀. 打下来过，不知道我打没给过吗？不知道我打没能打没我就是，所以不是我的理由。ṣùgbọ́n ní kí wọ́n kò wá kù ẹ̀já wọn tó ẹ̀rọ ìdúró lára àwọn ọdẹ fún ẹni nítorí wọ́n fẹ́ pé làwọn fi mú ẹ̀sìn ọ̀nà o ìgbọ́ ìgbọ́ràn làwọn fún igbó kúkúkú tàbí làwọn fi ra òkè àwọn ọmọ ara rẹ̀ kẹ́ ìgbọ́ ìgbọ́ràn ní àwọn ọ̀rọ̀ kò sí lù àbá àwọn ọlọ́run ó ṣe ká máa ń kó jára fún bẹ́ẹ̀ náà ló ń lè kókó lóṣù lóru. àìmọye àwọn tó ti parẹ́ tí òun ò rí ní ń parọ́ rẹ̀. ẹ lọ́pọ̀ àwọn ọ̀rọ̀ ọrụ lórí ọ̀rọ̀ rẹ̀ ni ayàpọ̀ àlẹ́ àdéhùn tí òun ò ní yóò ti yóò dé o. ọ̀rẹ́ tẹ́wọ̀ bọ̀ máa bà lè láàánú wa tó ń fún níyà yà sọ wa ربنا اخرج علينا الصبر وسدد اقدامنا وانصرنا القول التعظيم اللهم انا نعوذ بك من جهل البلاء وبرد الشقاء وسوء القضاء وشماتة العذاب اللهم حسنا التي في بها الذي في بها وعذاب الاخره اللهم انت قلتنا بدعائك ووصلنا لاجابتك وقال لك ما ارسلنا واجبنا كما من جلال الكرام انك لا تكون كل معنا وصلى الله وسلم على سيدنا محمد واله وسلم اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك